ṣíṣe ìṣọ́ra agbòjọ iṣẹ́ wo ló ń ṣe àti pé báwo la ṣe ń lò ẹ jẹ́ ká lọ wá àgbáàrín pẹlẹbẹ àgbáàrín pẹlẹbẹ àwòrán ẹ̀ ni à ń wò nísàlẹ̀ yìí ẹ jẹ́ ká là á fi kankan bí òkúta àbí igi á fi là á fi là àgbáàrín yẹn á fi là sí méjì. tó bá ti là méjì á kó àárí funfun kan níbẹ̀ ègúsí kíní yẹn á kó dànù á kúrò dànù. mú wéré a máa kà á lẹ́yọ kọ̀ọ̀kan á jẹ́ sixteen kó sínú ẹ̀ yẹ ojú olóńgbò kóró ọmọ atari ọmọ akara ẹkọ láyẹ kọ̀ọ̀kan kó lé àníjẹ́ kó dín sixteen àwọn ó o thirty one eighty three forty five eighty mi tábà ti wá kó àwọn ọ̀kẹ́rẹ́ sínú ẹ̀ àwọn àgbẹ̀ sínú ohun àwọn àdè àfi ìdérí ẹ̀ àfìdè kọ́fà ìkejì àfìdè àwọn sínú òwú òwú bó lè jẹ́ òwú kọtíwù tó ń tà ní kẹ́míìsì làwa náà rí ẹ jẹ́ ká gbé sínú ẹ̀ ká fi ráǹpù ẹ̀ á wá mú òwú má jiyàn ìyẹ òwú gbà tuntun á wá fi gbé dáadáa á gbé gbogbo ara ẹ̀ tí ò níwọ̀n jáde mọ́ náà ní mọ̀kàn tó wà nú ẹ̀ tábà ti fẹ́ lò lára àárọ̀ tábà ti fẹ́ kó ń lé ẹyọ kan yìí gbogbo fámìlì kan lè máa lo gbogbo náà lè máa lò ọkọ àti ìyàwó lè máa lo ẹyọ kan ọmọ àti bàbá ọmọ àti ìyá gbogbo fámìlì kan wọ́n lè ṣe ẹyọ kọ̀ọ̀kan máa lò ó tàbá ti fẹ́ jáde nílé làárọ̀ a kàn mú àwa jìsétí tàbá ti jìsétí àjìsétí ọ̀tún àjìsétí òsì àwa filẹ̀ àmọ̀ jáde lọ bẹ́ẹ̀ ni agbòjọ́ ni òsì wo tàbá dé ní ọjọ́ yẹn ẹni tí irin àdá ni o àáké ni o kò ní lè ṣiṣẹ́ lára wa tó bá fún tó bá ṣá wa tó bá yìnbọn sí wa á fẹ́ dànù.